Ìjẹ́ ti parí orí. Ìjẹ́ mú. Ìjẹ́ mú lójàmù lójàmù eré ẹ wà bẹ́ẹ̀ o níyàwó rẹ ìrọ ìrọ ní wàṣọ pé o wàṣọ pé o orí ẹ pé orí ẹ yé tí mo lè fi já kínní ìpadà o kí ni wọ́n ti ṣe fún ọ tó jọ lójú rí náà. wọ́n jọ mí lójú. ní ọba ìlọ ọba ọ̀ní ibẹ̀. nùkú kan ní ẹ̀jọ́ mi lójú bí ọba ṣe dàgbà tó bàbá padà lọ. a ní surprise package surprise surprise package. Ah, wọ́n ti ọba ọ̀ní ibẹ̀ kú sẹ́yìn ní ìjọ lójú ọba bá yẹ̀sẹ̀ ń kú ni. Ah, ọba yẹ̀sẹ̀ ń kú ni. ọtí fún mi ní one fifty ni o. one hundred and fifty thousand. bẹ́ẹ̀ni. Eh, tí má máa padà dé tẹ́mi ọba padà dé ní bí mo ṣe ń lọ yìí sọ ọmọ mary beth. àwọn rìbá mi tẹ́ kọ̀m̀pútà kìnní jẹ́ ń ta eh, eh, eh. ta lórí nẹ́ẹ̀tì bó ṣe sú ọ̀tọ̀ ohun táwọn èèyàn ń jẹ́ ń bẹ̀ tẹ́sí ìfowó rẹ̀ ṣe nǹkan tó dáhùn tó yí ọ etí géèmù tí mo lọ ta yìí géèmù tí mo lọ ṣe yìí òun náà sú ọ̀dà kù ah! kí ni mo lọ ṣe ó sú ọ̀dà kù tí màá fi padà dé báyìí five hundred bay. five hundred bay. five hundred bay. ṣé o máa ṣoògùn owó náà. èmi ó ṣoògùn owó ọlọ́mọdé máa ń síra yé mi. Ah! five hundred bay. ṣé o máa lọ́dọ̀ yìnbọn ọ̀sán kò yáwó lọ́dọ̀ yẹ abàjẹ́ kò lọ́dọ̀ yìnbọn ọ̀sán ẹlẹ́wà ọ̀gbà. ọ̀gbọ́n wọn ni mo yáwó lọ́wọ́ wọn ní pé ìyáwó lọ́wọ́ wọn tí má fi lọ tí má fi dé à á hmm. sọ padà gbogbo wọn wà dúpẹ́ lọ́wọ́ mi. owó ti dé. bàbá gbọ́ sọ́yẹ̀rì ah! oh, oh, ó ṣe é gbogbo èèyàn ló ń dúpẹ́ o sọ́yẹ̀rì ó ṣe é sọ́yẹ̀rì ó ṣe é gbogbo èèyàn ló ń dúpẹ́ alábíà. ìyẹn tó fún ni ní mọ́tò ah! tẹ́lẹ̀ ni mo ká. Kúrẹ́ fún mi ní wúrà ní wúrà ní wúrà. Tí máa lọ tí máa dé. Eh. Tí máa lọ tí máa dé. Kò ní dúró. Mo eh. retí lé lẹ́kí. Five hundred. Sọ. Mo retí lé sí lẹ́kí. Ṣé ní ẹ. Mo retí lé sí lẹ́kí. Ẹ mẹ́rẹ̀ ṣe. Ọlọ́run ṣàánú mi. Ah, ìpè ìpè ìpè Ọlọ́run ló pè nù wá. Ó ti rán nù wá níṣẹ́. Ó pè nù wá wípé ó wà kan ọgàn kan o ìpè kan márùn-ún pé ní wa. Mr. Ọlákọjọ èlò olówó tó wà bí. five hundred thousand. five hundred thousand naira. báàgì tèmi ni kò gbé wádà. báàgì mo gbé wa. àwọn ah, òkè báàgì wa. mo wá mo gbé wa gbogbo ẹ mo kó pọ̀ rí mo gbé wa. yọwọ wúrà owó tèmi dá owó tèmi dá. ó ní five hundred thousand. ẹ̀sùn màmá lọ tí ń pẹ́ jù lọ làwọn ò ṣe mọ́ bàbá bàbá mi ò ṣe mọ́ gbà á lórí ẹ̀lẹ́ tó báyìí kú dànà o. ẹ̀wọ̀n bìí ṣùgbọ́n ń lè wọ báyìí ẹ̀sà mo gbé sílẹ̀ báyìí gbé sílẹ̀ báyìí. bí èlò gangan fara ó ti gbé oníṣẹ́ mọ́. èyí ìfẹ́ kó dẹ̀gbẹ́ ni. ìwọ ṣàfilẹ̀ èlò kankan ló fẹ́ kí n ṣe fún ẹ pẹ̀lú five hundred thousand. kò sí iye tọ́gbà kò sí iye tí ọlọ́run ṣe fún mi tí ń gbà gbogbo tágbà ọlọ́run máa fi ká látọ̀kọ yẹn sí fún mi. màá gbà màá gbà. tí n bá fún ẹ two fifty nǹkan. two fifty thousand. two fifty ẹ̀kọ́ ká o ah two fifty <laughs> kò ká o. ó ti bá sọ́téèjì dénú. ẹ mo sọ fún ọ ní tọ́lọ́ bá ti ṣe ni. Ah, ó dà tó bá jẹ́ báyìí bá ń sáwọ́ dé bá ń ẹsẹ̀ ní ẹsẹ̀ ní five million. <laughs> kí ló ń jayò pa <laughs> five million. ẹ jọ bó ṣe wà yìí ipò sìmẹ́ǹtì mélòó ló lè gbé ṣé sìmẹ́ǹtì yìí ṣé tí wọ́n ti bá ti dami sí àbí gbẹrẹfu. ẹjọ́ bá dami sí mélòó ló lè gbé tó bá jẹ́ gbẹrẹfu mélòó ló lè. sẹ́rí tó bá jẹ́ pé ètò mi ti dùn mí torí àmọ́ wúwo mi lè gbẹ́jẹ́ ọ̀kan lọ àmọ́ tó bá jẹ́ pé oníyẹ̀fun mi tí omi ò tí ì sí lára rẹ̀ nígbè méjì ti máa rẹ̀ nígbè. tó bá ti dórí mi ó ti bọ́ sí. Ah, mo rò kó máa sọ pé èmi ò lè gbé símẹ́ǹtì o. Ah, mo lè gbé. twenty million ni máa fún ẹ. twenty million naira. bẹ́ẹ̀ni ah, kí kókó gbogbo tó ti dáwọ́ dábẹ́ sá. alákòjọ ẹyẹ mi o fẹ́ ti mílíọ̀nù náírà. ṣùgbọ́n wà ló dáadáa o. má lò ló dáadáa o. má lò bàbá yín náà nípa yín náà. dáadáa o. ẹsẹ̀ sọ̀rọ̀. dáadáa o. má lò. ṣéè ṣéè. Present, sir. This is 22 naira. Yes, sir. Hello. When the man is the matter, ah, no problem. Má ṣiṣẹ́ mọ́tò tẹ̀lé lóò ẹ̀jẹ̀ mi. Ṣé o fẹ́ dànù fún ẹ? Ìyí ni lẹ̀kún náà máa máa ní dáadáa. Kó máa ra ní kó máa ta ní ẹ̀sẹ̀ àkọsílẹ̀ ìyẹn ọkọ̀. Àwọn yẹn ta ọkọ̀ lẹ́gbẹ̀ẹ́ wa fún ọ̀rọ̀ owó ẹ̀jẹ̀ máa wá ra wọn ṣe yìí. Má tó tó bá yẹn ní wọ́n á ra twenty million. Àdìbí ṣe é ṣe é rà. Ẹ má bọ̀ ayé ní APC ya o ya mélòó báyìí. ó pẹ́ ọkàn péré. ẹ má bu wa ẹ má bu wa ẹ má bu wa. ìgbà tí wọ́n bá fi kú Ọlákúnjọ <laughs> Ọlákúnjọ iṣẹ́ tó fi rajà lẹ́yìn ó máa wù mí kẹ̀. kí ló dé. because látọjọ́ tó ti ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. bíi méjì bíi mẹ́ta ló máa ń kó àmọ́ èní yìí èní tó ní kí n máa kó gbá kí n máa kágbọ̀ àwọn ọmọ mi nísìnyìí wọ́n tún ti lọ bẹ kọjá wà nínú store. kí lẹ ti rí ẹ ti rí nǹkan ẹ má rò mí pin o ẹ má èmi ò o ẹ má rò mí eh. pin o ẹ má rò mí pin o ṣe rí ètò àrà tẹ́lẹ̀ rí ìgbà ọ̀tún ti dé báyìí o owó burúkú ti wà ńlẹ̀ o owó burúkú ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí rẹ́dí àti ṣiṣẹ́ ìtẹ́lẹ̀ ni àti pé mo tó fẹ́ yẹ ọwọ́ yín wò wípé bọ́yọ̀ ọwọ́ yín ọ̀bọ̀wọ̀ mi mọ̀ nígbà tí mo ti tajà yín nílé ìyẹn ní lọ́yọ̀ọ́ tọ́jà yín ti lọ́hùn mo ti rí i pé ọwọ́ àti ìwà mi àti yín ó bára wa mu. ayé àdá jọ́ lẹ́yìn tó ti bẹ̀rẹ̀ sí máa rajà púpọ̀ báyìí ọ̀dọ̀ mi ni kò máa wá o tó mo máa ṣe tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. straight away ọ̀dọ̀ yín ni mo bọ̀ ah, ah, straight. ayé àdá so ti yé yín yóò tóbi èlò ọjà àwọn òtún tóbi èlò báyìí. Ah, mm. torí ọkọ̀ ni wàhálà o kò ṣe pé bóyá owó tí ń fi rajà ni ò sí o ọkọ̀ ni o ó ti tóbi èlò. ẹ sì dáadáa o àtẹ́lẹ̀ tí ẹni wọn lọ kó wa o. tí ń wọ three fifty. three fifty. three fifty thousand mà ní owó. lẹ́wọ́n lówó ti kàn ló jẹ́ rò pé kinní ni ẹ mọ tí ì ṣe ẹ bá lè mú kó ti wà lọ́wọ́ mi ìfún yín ní five hundred thousand. five hundred thousand. lágbára ọlọ́run tí wọ́n bá bóyin ẹ mọ̀ wọ̀rí sẹ́ni tí wọ́n bá bóyin five hundred thousand wọ́n yá yín ní one fifty ẹ tún máa fi ṣòwò lọ títí tí mi padà wá látọ̀yọ̀ wá rajà pé a níwàá ṣe wá bùkún ọ̀gá. ayé ada ìjọba tó mo máa ń gbà sí ẹ ẹ kò ta sí i. ìjọba tó mo máa kan kọ́ ọkùnrin ni ah. owó náà jẹ́ mọ́ fífi àwọn ọmọ ọ̀hún ẹ má jẹ́ mo gbé o mo gbé o. kí ló ṣẹlẹ̀ ah! kí ló ṣẹlẹ̀. mo gbé owó owó owó ti fẹ́ bàbá Àwọn àǹtí gẹ́gẹ́ bí mo ṣe ń bọ̀rọ̀ mi bọ̀ bíbélì gan-an ó fi yé wa ó ní wípé ká kọ́kọ́ wá ọ̀run wa náà ó ní gbogbo nǹkan tó kù pátápátá lọ́nà àfi fún wa ẹjọ́ tó lọ́lọ́ ibo làwọn tá à ń lẹ́yìn ayé kí ni nǹkan tá a mọ̀ tó máa ṣẹlẹ̀ sí wa ibo la mọ̀ tá a fẹ́ gbẹ̀yìn ayé wa sí ẹ jẹ́ ká gba ọlọ́run ní. Hello. Kò sí wàhálà kankan. Ṣé mo tó máa ṣẹlẹ̀ tó bá di àárọ̀ làkọ́ wá bá mi lé? Kọ́ládé, what is wrong with you? ṣé fẹ́ kí n bínú sí ẹ̀yìn wọ́n ti kọ́kọ́ gba five hundred thousand láàrọ̀ lánàá later I'm an expected. ẹ má bínú sorry please. ṣé kọ́ládé ń bínú ni. mo ní kó wá gba five hundred thousand láàrọ̀ la ní ojú tó bá fi mi gbóhùn ẹ̀kọ́ ń lé kò ní lẹ́yìn tí ń gbà bọ̀bọ́ yẹn ò dé kí n ṣe ọmọ bẹ́ẹ̀ o má wọrí má bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ṣe ti gbọ́. Ah, please do mm. and uh, uh, sister uh, ah, Sharia ah, mo really appreciate the effort yẹn and gbogbo ìwàásù tẹ̀tẹ̀ ṣe látàárọ̀ pátápátá lórí mi àti ìyàwó mi and that is because we are Christian and not just that gbogbo òfin Ọlọ́run pátápátá àti ìlànà ẹ̀ náà tọ̀ so uh, once again I'm appreciating you are welcome. <laughs> gan-an inú mi dùn gidi gan wípé gbogbo ìlànà bíbélì gbogbo ẹ̀lẹ́ tẹ̀lé pátápátá ṣe rí mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé gidi tẹ̀ ń lò èṣù ẹ̀ṣẹ̀ ń ṣì yín lọ́nà ṣe rí ìjọba Ọlọ́run tí à ń kéde ẹ̀ tá à ń kéde lágbára Ọlọ́run àníkùnà ẹ̀ ẹ̀ wò ẹ má jẹ́ kí n disturb yín àti madam jù ẹ jẹ́ kí wọ́n máa lọ láìpẹ́ láì jìnnà wọ́n á tún wá lọ́jọ́ sí i. ìrọ̀wọ́ kan. ẹ ṣe gan ju àti ẹ ṣe gan ẹ ṣe ẹ ṣeun mo appreciate you ní láì dé. tí ò bá ṣọgbọ́n tó lò tó fi discharge ẹni ó lè rojọ́ láti ní títí di ọ̀la. ṣé àwọn aṣọ ọmọ ẹbí mi ráyè gbogbo ọjọ́ tó rìn lọ́tà rẹ̀. o ò ráyè fún o ò ráyè fún ìyẹn ló wá bíṣì fún mi tó bá jẹ́ pé ó bá mi ní ilé ni mi ò ní jẹ́ kó gun òkè rárá ìwọ tó wá preach fún yẹn ọgbọ́n náà lẹ́jọ́ máa preach fúnra yín nísàlẹ̀ ìkọ́sẹ́ni tó máa sọ pé òun fẹ́ wá preach fún èèyàn ìsàlẹ̀ ló yẹ kí wọ́n ti preach fún èèyàn not okay not my own apartment ní inú ilé ọkọ mi. gbogbo ọmọ tó ń but the fact is you come to share the good news ẹ̀yin ọlọ́run ni. baby come on good good news or what what do you say kí ló sọ. good news of course. good news ni kí ni èèyàn wọnú ilé wa bá ọkọ mi ó ní kó wá share good news. the world is jealousy jealousy is coming. thank you tí mi ò bá jealous. àbọ̀kọ̀ kù. nǹkan tí yóò bá nílé èèyàn rà gàbò. there is there is nothing more to it. good news ló wá share and uh, she she will always be welcome. ó ṣàmàgùn kí wá next time ẹjọ́ pàdé ra yín sálẹ̀. alábàá. Ah. orí mi gbóná mo dáràn ah. ta ni mo fẹ́ ro tèmi fún báyìí ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ kí ló dé kò sí wàhálà ah, mo ti ń wò yín látẹ̀ẹ̀kan mo ṣáà rí tẹ́ ṣáà ń domi sórí. Eh, mo ń domi sórí orí mi gbóná ni ẹni sórí ibu ẹni sófo ọmọ sẹ́rí ibi tẹ́ dúró sí gangan lọ́gàgà ibi tẹ́ dúró sí níbi tẹ́ dúró sí ibẹ̀ ní ẹgbẹ́ tébù sí tí wọ́n fi dúró báyìí tẹ́ fi ń ta tẹ́ fi ń pe ẹni tó bá fẹ́ sórí rẹ kọ́ máa bọ̀ ọ́ tẹ́ fi ń pe nọ́mbà ẹ ti mọ̀ pé pírọ́fẹ́sọ̀ jẹ́ ẹ̀ríkò ẹ mọ̀ pírọ́fẹ́sọ̀ ẹ̀ríkò. wọ́n ti gbé owó lọ́wọ́ mi wọ́n ní èmi èmi pàwọn bá mi ṣe kíní owó wọ́n ti bá bá mi tẹ owó àṣẹ owó fẹ́ẹ̀kì yẹn bá mi tẹ́yìn mọ́. ẹ̀gbọ́n ṣé kí n sọ tòótọ́ fún yín kò sẹ́nibọ̀dì tó ń jẹ́ ẹ̀ríkò ní gbogbo àdúgbò mi kọ́ rí ẹ mẹ́ríkò ah, broda ṣé wọ́n tẹ̀ fún yín àbọ̀ sọ́ọ́dí púpọ̀ wọ́n sọ́ọ́dí púpọ̀ ah, ẹ̀yin ni láìdé fọwọ́ ṣeré ni láìdé ah. nìbò ọwọ́ ti tẹ̀ yín nìyẹn o ṣe fẹ́ gbọ́ ẹ̀gbọ́n kẹrin láti ṣọmọ olúbi báyìí mm. ọkà dúpẹ́ títí dé johnson owó tútù kẹ wá gbàgbẹ́ jáde sí ìkó òkun eh. kẹ wá tí wàá fẹsẹ̀ yín yẹn kẹ fi rìn dé òwòrò ṣòkùn wàhálà ẹni tẹ̀wá ẹ̀ lè rí ilé rí kẹ. ẹ̀gbọ́n ẹni tó bá ń wàwà kú wa ó di dandan kó rírì kú. ẹ wọ́n ṣe báyìí ẹ mọ̀ dá mi dáwọ́ láàmì ẹ kí lè wá fẹ́ ṣe báyìí sẹ́ẹ̀bì mi lè báyìí náà ni. ọ̀gbẹ́ni níbo mẹríkò rẹ ní ká dúró tì í ẹyẹ dúró. níbo àkọjá ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ wọn yóò lè lọ́wọ́ lẹ́lẹ́ alágídí ọ̀làyé ọ̀làyé ni kejì ẹ̀yin kẹ́ńkẹ́ńkẹ́